وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار معاشر المستمعين السلام عليكم ورحمة الله وبركاته أركبكم الله وبا أترى عليك كي الله وبا أترى جنجة الله وبا fún aṣíwájú ẹ̀dá anabi sallallahu alayhi wa sallam àti àwọn aráalé anabi sallallahu alayhi wa sallam àti àwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo olùjẹ́ ọmọlẹ́yìn anabi sallallahu alayhi wa sallam àti gbogbo olùpèpè sí ojú ọ̀nà nabi sallallahu alayhi wa sallam àti gbogbo olùdáàbòbò ojú ọ̀nà nabi sallallahu alayhi wa sallam àti gbogbo olùnáwó sí ojú ọ̀nà nabi sallallahu alayhi wa sallam títí dẹjọ́ gbé dàlkìyàmà. amma ba'du lẹ́yìn náà akíra wa pẹ̀lú kíkí islam eléyìí tí ìtumọ̀ rẹ̀ léde yorùbá tó ń jásí wípé à ń tọrọ àlàáfíà ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run ọba àti orí ajẹ́njẹta ọlọ́run ọba ti sàlùbáríkà fún ẹnì kọ̀ọ̀kan wa. naam ya ikhwanana nǹkan tí a ń ṣe àgbéyẹ̀wò ẹ̀ àbí nǹkan tí a ní a fẹ́ ṣe àgbéyẹ̀wò ẹ̀ lónìí tí a fẹ́ tàn mọ́lẹ̀ sí lónìí òun náà ni ọ̀rọ̀. الأكل بالملعقة ìjẹun قلو شبي في ضوء الكتاب والسنة في ضوء الكتاب والسنة nínú ìmọ́lẹ̀ القرآن في السنة بكنا òun náà ni pé kí ni ìdájọ́ ṣẹ̀ríà lórí ká pẹ̀lú ṣíbí. ṣùgbọ́n ẹ̀rí pé lánàá ọ̀rọ̀ tá à ń bá lọ òun náà ni ọ̀rọ̀ al-udhr bi ọ̀rọ̀ nípa ká fún yẹn ní àwíjàre wípé ó sì ni ó sì àyà tú ni ó sì hadithu tú ni ká fi gbé dájọ́ tí ó yẹ ká gbélé yẹn lórí ká fi gbé kú lórí ẹ̀ a ti kó àwọn ẹ̀rí wá lánàá tó ní àlàáfíà nínú sahihan nínú sahihu bukhari àwọn sahihu muslim tí ó ń fi rinlẹ̀ fún wa wípé anabi sallallahu alayhi wa sallam ó wà ẹ̀záró àwọn èèyàn bíi ta'wil ó fún àwọn èèyàn tí wọ́n kó sí kúfúrú tí wọ́n ṣe kúfùrù tí wọ́n ṣe kèfèrí lásìkò ẹ̀ ó fún wọn ní ẹ́dẹ̀rì tawil ó fún wọn ní àwíjàre pé wọ́n ṣe àsìgbọ́ ayé àbí hadithu ni. ẹgẹ́ bí afáwa Umar ibn Khattab radiyallahu anhu ẹgẹ́ bí afáwa. usaid ibn hudayr radiyallahu anhu àti àfáwà ibada ibn samit àfáwà sa'id ibn ibada radiyallahu anhu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tó yẹ sí pé a gbé ẹ̀rí wọn yẹ̀wò lánàá tó yẹ sí wípé wọ́n pe ọmọ ìyá wọn ní kèfèrí bíi ta'wil tánàbí sallallahu alaihi wasallam tí ó dẹ̀ pé wọ́n ní kèfèrí nípa nàbí sallallahu alaihi wasallam ó àìdára wọn bíi ta'wil so tí a ti sàlàyé lánàá lórí eléyìí báyìí ní ìfọ́síwẹ́wẹ́ náà eléyìí tí a ní àfikún lónìí òun náà ni ẹ̀rí ẹ̀rí tí a ní afẹ́tún mú wá sí ẹ̀rí ẹyọ tá a la fẹ́ mú wá sí tí àsìkò gbà wá lánàá pé àti asadi ń pé a padà mú ẹ̀rí yẹn wá lónìí inshallah ta'ala asadi ti ti gbé ẹ̀rí yẹn wò síwájú kí a tó máa lọ síbi ọ̀rọ̀ síbí lónìí inshallah. ẹ̀rí ilé ìbáyìí tí a fẹ́ gbé ẹ̀wò yìí ó wà nínú sahihul bukhari hadith six thousand one hundred six hadith six thousand one hundred and six nínú sahihul bukhari. naam. حديثي ولا جابر بن عبد الله ليتني حدثنا محمد بن عبادة أخبرنا يزيد أخبرنا سليم حدثنا عمرو بن دينار حدثنا جابر بن عبد الله ولجابر بن عبد الله أصفهما يقول أن معاذ ابن جبل رضي الله عنه كان يصلي مع النبي صلى الله عليه وسلم ثم يأتي قومه ويصلي بهم الصلاة جابر بن عبد الله رضي الله عنه أني داج داج معاذ بن جبل أما كيرو قدر النبي صلى الله عليه وسلم لين طبعا كيرو قدر النبي تا تكيرو لين النبي تا lẹ́yìn náà yóò lọ sí ọ̀dọ̀ àwọn ará ilé ẹ̀ yóò sí àwọn ọ̀dọ̀ àwọn ìjọ rẹ̀ yóò lọ àwọn èèyàn rẹ̀ ọ̀yùsọ́lì bíhìm asọ́lá yóò tún wá lọ kírun yóò tún wá lọ kírun míì fún wọn irú irun tó kí pẹ̀lú ànábì yẹn irun tó kí lẹ́yìn ànábì yẹn yóò tún wá lọ lé yóò tún wá lọ yóò tún wá lọ yóò tún wá lọ ṣáájú wọn kírun yẹn náà yóò tún kírun yẹn fún wọn. fakọ́rọ̀ abihim al-Baqara ọwọ́ kan Mu'adh bin Jabal radiyallahu anhu fún wọn ọwọ́ aka suratul Baqara suratul Baqara ó wá kà á lórí ọ̀rọ̀ náà. wọ́n ní qala fatajawwaza rajulun fasalla salatan khafifatan. Jabir ibn Abdullah ní ọkùnrin kan nínú àwọn tó wà lẹ́yìn Mu'az bin Jabal bóun ṣe járun lẹ́yìn Mu'az nìyẹn pé àá. Ah, kí lóde tó báyìí à ń kírun ìṣá ìlọ́wọ́ ń ka suratul baqara ọ̀pá yẹn ni suratul baqara ẹ wo bí suratul baqara ti gùn tó subhanallah ẹ wo suratul baqara kò sí sura tó gùn tó náà Kùránì ṣé wàá ní sí so jùsù méjì ní bẹnu suratul àbí so bí suratul ti gùn tó. ó nìyẹn naam ọwọ́ aka Suratul Baqara ọkùnrin yìí ọwọ́ ajáhùn lẹ́yìn Mu'adh ọwọ́ alọ kírun tiẹ̀ ní fúfú yẹ òkè naam fabalagha dhalika Mu'adh Mu'adhan fabalagha dhalika Mu'adhan ọ̀rọ̀ iwájú ti pé ọkùnrin kan máa nígbà tó ń kírun fún wa tó kéwú gúngùn. ọkùnrin járun ọlọ́dárun ẹ̀kí fakọ́ọ̀l kí ni Mu'adh bin Jabal sọ ó ní innahu munafiqun munafiki ni kí ló pọ́nmọ́ yára yìí munafiq ó ní innahu munafiqun munafiki ni fàbálàkọ dhalika ar-rajul ọ̀rọ̀ yìí wá dé tí gbọ́ ọkùnrin tí ó dárun lẹ́yìn Mu'adh tọ́lọ́dárun kì í pé Mu'adh pè ní munafiki fa ata an-nabiyya sallallahu alayhi wa ọwọ́ alọ́ba nẹ́bí sallallahu alaihi wasallam sọ pé ya Rasulullah ilé òjísé ọlọ́wọ́ bá inna qawmun na'malu bi aidina sórí àwa ìjọ kan ni wá tó yẹ pé ọwọ́ wa la máa fi ń ṣiṣẹ́ ìyẹn ni pé iṣẹ́ wàhálà là ń ṣe. wa nasqi bi bákan náà tábà pọn mi àbí á fún nǹkan oko wa á irigéètì nǹkan oko wa kò yíba nísìnyí lẹ́yìn ràkúnmi wa láwà táti máa ṣe wàhálà nì bá a ṣe máa ń ṣe nìyẹn tó yẹ pé nígbà tábà fi dé lálẹ́ àbá àrò ti wóyàn wà iná mu'adha sọ́lá bínú albari hata faqara albaqara nígbà tí mu'adha gbé màdé lánàá lọ́ba kírun fún wa ọba ké suratul Baqara èmi ni èmi sì ní ẹyẹ bí sẹ́tẹ̀ mi ń ṣe agbára tèmi ò gbé. fatajà wọ́ọ̀sù èmi bá járun lẹ́yìn èmi bá lọ ṣe tìrí ṣókí eléyìí ọ̀pá yàn faza'ama anni munafiqun ọba ń pè mí ní munafiqi ó ní munafiqi ni mí. faqala nabiyyu sallallahu alaihi wasallam anabi sallallahu sọ pé ya Mu'adh ila Mu'adh afattanu ant àfàtánù àǹt ṣé onífìtínà èèyàn ni wọ́n fẹ́ jẹ́ ni ọmọ máa kó fìtínà báwọn èèyàn àbí. yọ̀rọ̀ sàlásàn ẹ̀ẹ̀mẹ́ta lànà bí pààrọ̀ yìí àfàtánù àǹt àfàtánù àǹt àfàtánù àǹt ìrẹ́ Mu'adh ó fìtínà èèyàn wọ́n ni ó fìtínà èèyàn ni ó ni ó fìtínà èèyàn ni ó ni. اقرأ والشمس وضحاها طبعا ما كيرو ما ويا ما كي سورة الشمس wàṣàmsì wàdùháhà iqra wàṣàmsì wàdùháhà máa ka sóràtù shams wàṣàmsì wàdùháhà bákan náà máa ka wasabbih ma rabbika al-a'la wa nahwaha kó o sì máa ka sóràtù al-a'la sabbih ma rabbika al-a'la àti àwọn tó bá jọ báyìí tí ó gòjù báyìí alqisaru mufassal àwọn suwar tó yẹ pé ó kúrú ó kúrú tí àwọn àyà rẹ̀ sì kékeré tí àwọn àyà rẹ̀ máa kékèké tí ó bá ní sìn ní kí wọ́n máa kà fáwọn èèyàn náà ẹ pé nínú hadith yìí kí ni kátàlẹ́ fàyọ́ mẹ́ òun ni pé ẹ pé Mu'adh bin Jabal radiyallahu anhu ó kà fara ọmọ ìyá rẹ̀ pẹ̀lú kó pé ní munafiq tí ó bá ní so ó ní. Mu'adh bin Jabal sọ pé innahu munafiqun ẹni tí a rí tọ́jú àrùn yẹn ni. so eléyìí báyìí ó ṣe dé pẹ̀lú àlàyé tá à ń bá bọ̀ lánàá. so wípé bí Mu'adh bin Jabal ṣe pé ọmọ ìyá rẹ̀ ní munafiki yìí tí a rí pé ọmọ ìyá yìí ìgbà tó dọ́dọ̀ tẹ́dẹ́ tí gbọ́ rẹ̀ ó lọ sọ fún anabi sallallahu alaihi wasallam nǹkan tí Mu'adh sọ ó sọ fún anabi pé Mu'adh sọ nǹkan báyìí sọ nǹkan báyìí anabi ò ṣe kí ni anabi ò tọ̀ bákọ̀ ìdájọ́ kúfù lórí Mu'adh máa pé hadith tó wáyé pé man kaffara akhahu ẹ faqad baha biha wa illa harat alayhi gbogbo ẹnikẹ́ni tó bá pé ọmọ ìyá rẹ̀ ní kèfèrí ọmọ ìyá yẹn ọmọ jẹ́ kèfèrí nígbà tí kèfèrí tó bá yẹ pé iṣẹ́ tó bá yẹ pé ọmọ ìyá yẹn bá kó sí kúfùrù tí ó bá lọ jẹ́ sí kèfèrí lọ́mọ ìyá yẹn kúfùrù padà sórí ẹni tó pè ní kèfèrí yẹn Mu'adh bin Jabal pé ẹni ẹlẹ́ni ní munafik ẹni tó burú jù nínú ra kèfèrí ṣé bá nídìí ó pè bẹ́ẹ̀ tóun ti bẹ́ẹ̀ anabi ò pe mu'adh bin jabal ní káfíìrì nítorí pé ni ọmọ pé mu'adh pe ní ó ní munafik wí pẹ̀lú wípé ti aya gbọ́ ó sì hadith gbọ́ ni ó sì ìdájọ́ ó sì gbọ́ yé ni ló gbé ìdájọ́ ilé ọmọ ya rẹ̀ lórí ṣẹlẹ̀ báyìí la ní àmúwá lánàá pé láti fi kún gbogbo àwọn ẹ̀rí tí a ń bá bọ̀ tó jẹ́ kó yọ wípé al-udhr bit-ta'wil tẹ́ bá ríyàn tó kó sí kúfùrù tẹ́ bá ríyàn tó kó sí ṣírk ṣé bá ní ti yìí nínú àwọn àdá ah, nínú àwọn àwíjàre sálùsínú àjàmá máa ń wá fún yàn tí wọ́n máa ń wòye tí wọ́n máa ń wò lára yàn tí wọ́n fi gbẹ́dàjọ́ kò lórí ẹ̀ òun ni pé kán rí pé ṣé musa awìlù ni sẹ́ni tó sí àyà gbọ́yé ni sẹ́ni tó sí hadith gbọ́yé ni ṣé lọ́mọ rẹ̀ pé àwọn àìmà àwọn àìmà àwọn àgbàfà mùsùlùmí wọ́n ti fi wọ́n kó sí àwọn ta'wilat wọ́n yí àwọn àwọn kó sí àwọn yí àwọn sèfáàtù kọ̀ọ̀kan àbí àwọn kìnnì kọ̀ọ̀kan ṣé báyìí nìsín yìí àwọn àfáàsù náà máa àgbára wọn bí tàwíìl wípé àwọn àyínmẹ̀ yìí ń kọ́ o wọn kọ̀ àti kíni àti àti saburu àbáti bẹ̀sìn jẹ́ pé báyìí nìsín yìí so wọ́n kàn sí àsìgbọ́yé aya ni àbí wọ́n sí àsìgbọ́yé hadith ni ṣé lè báyìí òun náà ní ní ṣókí láti fi so ọ̀rọ̀ tí à ń bá ní àtàǹbàbọ̀ látàná láti fi so ní ẹnu pọ̀ so a. Uh, eléyìí tó kù tí a máa gbé yẹ̀wò báyìí òun náà ni ọ̀rọ̀ ṣíbí naam ọ̀rọ̀ ṣíbí ọ̀rọ̀ kan ni tó jẹ́ sí wípé kò dàrú lọ́dọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá kẹ́kọ̀ọ́ súnà nítorí pé ọ̀rọ̀ yìí ń kọ́ ọ̀rọ̀ kan tó ń pè kò dàrú lọ́dọ̀ àwọn àfa sunna tí à ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn kò dàrú lọ́dọ̀ àwọn àfa sunna tó ń pè wọ́n fún ẹ̀kọ́ sunna káàkiri gbogbo àgbáyé ìdájọ́ síbí kò dàrú lọ́dọ̀ wọn káfi síbí jẹun sébà ní kí ló fà á òun náà ni wípé. gbogbo ẹnikẹ́ni tó bá rìn lójú ọ̀nà ẹ̀kọ́ gbogbo ẹnikẹ́ni tó bá kẹ́kọ̀ọ́ yóò mọ bí a máa ń yọ ìdájọ́ nínú nínú Qur'an àti nínú hadith wa nabi sallallahu alayhi wa sallam kárí nǹkan báyìí wípọ́ wà nínú hadith wa nabi kárí nǹkan báyìí wípọ́ wà nínú aya Qur'an kò tí ì túmọ̀ sí pé nǹkan yẹn ẹ̀sìn ni kò tí ì túmọ̀ sí pé nǹkan yẹn ń kọ́ o ìjọsìn ní nǹkan yẹn nítorí ẹ̀ ló fi jẹ́ sí pé nínú àwọn ẹ̀kọ́ téèyàn kọ́ láti máa báwo la ṣe ń yọ ìdájọ́ nínú alukur'an àti nínú sunna òní usulul fiqh usulul fiqh ní ó jẹ́ kí èèyàn máa báwo ló ti lè yọ ìdájọ́ nínú alukur'an àbí báwo ló ti yọ ìdájọ́ nínú sunna nítorí pé ntí usulul fiqh nǹkan tó ń kọ́ wa òun náà ni pé tí ọ̀rọ̀ bá wá báyìí ìdájọ́ báyìí ni ẹyọ ń bẹ̀ tọ́rọ̀ bá wá báyìí ìdájọ́ báyìí ló gbé wá tọ́rọ̀ bá wá báyìí ìdájọ́ báyìí ló gbé wá. eléyìí nì òun ni kò yé ọkùnrin Muhammad bin Ali Jabata yìí eléyìí báyìí òun ni rárá kò ọ̀rọ̀ yìí dàrú ma lọ́wọ́ ọ̀rọ̀ yìí nítorí kó tẹ̀lé jẹba ni wípé ẹ̀rí wá yípa nẹ́bí sallallahu alaihi wasallam máa jẹun pẹ̀lú ìka mẹ́ta. kana nàbí sallallahu alaihi wasallam ya'kul bi thalathi asabi'ihi wa idha faragha la'iqaha. hadithu Jabir ibn Abdillah gbogbo àwọn àhàdìsì insha Allah ta'ala lápàdà gbéyàwó wọ́n jẹ́ kó ẹ̀ka nẹ́bí sallallahu alaihi wasallam máa jẹun pẹ̀lú ìka mẹ́ta rẹ̀ yakul bi salasi asabi'ihi anabi ama jẹun pẹ̀lú ka mẹ́ta tánà ìbá ti wá jẹun tán anabi ọwọ alá ìka mẹ́tẹ̀ẹ̀ta wọn ìka mẹ́tẹ̀ẹ̀ta tó fi jẹun yìí ó ní nígbà tẹ́rì ti lè wá fún yẹn ó ti di súnà nìyẹn eléyìí báyìí àìmọ̀kan pátápátá gbáà ni àìdákanmọ̀ àìmọ̀ báwo la ṣe ń yọ ẹ̀rí báwo la ṣe ń yọ ìdájọ́ nínú ẹ̀rí òun ní nǹkan tó kó bá. kárí àdìsù fún nǹkan kárí dẹ̀lílù pa nẹ́bí a máa ṣe nǹkan kò tí ì túmọ̀ sí pé nǹkan ẹ ti dẹ̀sìn nítorí pé ní abala ìyọ ìdájọ́ nínú súnà nínú hadith ọ̀rọ̀ méjì la lè pín sí. alákọ̀ọ́kọ́ a ní súnnatul ìbáàdà ẹ̀rọ náà ń pè ní asúnnatu tààbùdíyà súnà tó jẹ́ sí wípé ànábì sallallahu alaihi wasallam fi jọ́sìn fọlọ́wọ́ bá ní. a máa ń yọ nínú hadith asúnàtù ta ìbùdíyà yìí o lè jẹ́ o wá lè jẹ́ wájibà ó lè jẹ́ ó sì lè jẹ́ mustahabba ó sì lè jẹ́ nǹkan sí pé wájìbù ni pé téèyàn bá ṣe yọ gbalada béèyàn bá gbé jù sílẹ̀ tí ò ṣe yóò jìyà ìtumọ̀ wájìbù ni mustahabu ni pé téèyàn bá ṣe yọ gbalada tó pọ̀ àmọ́ tí ò bá ṣe kò ní jìyà lé lórí ṣe sọ̀rọ̀ yà nǹkan tí sẹ̀rí àfẹ́ ni nǹkan tọ́lọ̀ ọba àlékẹ́lá fẹ́ ni so nínú asúnnàtò ta a lè rí nǹkan méjèèjì yọ bákan náà nínú asúnnàtò ta a lè rí haram yọ ń bẹ̀ pé nǹkan báyìí ọlọ́run ọba anabi sọlọ alaihi ṣe léwọ̀ nítorí àti súnmọ́ ọba nítorí tánàbí sallallahu ṣe léwọ̀ tarkuhu ibada ìgbé nǹkan yẹn jù sílẹ̀ ká má ṣe ìjọsìn ọba ni wa fi'luhu ṣíṣe rẹ̀ ọba ni nǹkan tó bá ti jẹ́ haram àmọ́ so nínú ẹ̀ náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìran súnà lẹ́ẹ̀kejì òun náà ni asúnnatu jìbìlíyà asúnnatu aljìbìlíyà asúnnatu jìbìlíyà ìyẹn ni pé intanẹ́bì sallallahu alaihi wasallam ṣe súnà nẹ́bì tánẹ́bì ṣe àmọ́ ní títà sani títí àdámẹ́ni kò ń ṣe ẹ̀sìn rárá ànábì òfin jọ́sìn fọlọ́wọ́n ba eléyìí náà ń pè ní asúnnatu jib asúnnatu aljibiliya wọn ń pè ní súnnatu làádà sébà nísìnyí súnnatu làádà súnnà tó yẹ sí pé àádà ni ànábì fi ṣe báwo láti wá máa mẹ̀yàtọ̀ láàrin méjèèjì òun náà ni pé nǹkan tó bá ti lè jẹ́ ìbáàdà tó bá ti lè jẹ́ sí pé ìjọsìn ni nǹkan yẹn ẹ̀rí á fún ẹ̀rí ládá fún nǹkan yẹn pé ẹni tó bá ṣe yóò gba ládá báyìí yóò gba ládá báyìí kò yé báyìí nísìnyí àbí ẹni tó bá gbèjù sílẹ̀ yóò jẹrú ìyà báyìí kò yé báyìí nísìnyí eléyìí tó bá ti rí báyẹn àìbáàdà nìyẹn ṣùgbọ́n asúnnàtùl jìbìlíyà ẹ̀ ní rí ládá fún ṣíṣe rẹ̀ ẹ sì ní rí ìyà fún gbígbé jù sílẹ̀ rẹ̀ kò yẹ báyìí nìsín nǹkan tó ń pè ní asúnnàtò jìbìlíyà nìyẹn náà ṣe wá rí asúnnàtò tààbùdíyà àti asúnnàtò jìbìlíyà méjèèjì ni àwọn sọ̀hábà máa ń rìpọ́ọ̀tì fún wa nípa nẹ́bì àwọn sọ̀hábà nǹkan táwọn ń ṣe ni pé àwọn fẹ́ sọ gbogbo ìṣesí àná tí ó ṣe ní ojú wọn tí wọ́n rí wọ́n fẹ́ sọ fún wa wọ́n jẹ́ kí ìṣesí kan nínú ìṣesí ànábì kọ́ jábọ́ máa wọn lọ́wọ́ láì mọ́ fún àlùmọ́ ẹ̀ nírò nípa rẹ̀ gbogbo íńtánẹ́ẹ̀tì bá ṣe pátá ni wọ́n sọ so wọ́n sẹ́wọ̀n pé nítorí ń sọ fún wa nípa ànábì ni sẹ́pẹ́ ẹ̀rí ti wá fún nìyẹn pa ànábì ṣe nǹkan báyìí lásìkò báyìí ànábì ṣe nǹkan báyìí lọ́jọ́ gbogbo bá ṣe gbogbo ẹ̀yẹn bá ṣe wá gbé wá fún gbogbo ẹ̀ ní ìjọsìn kò túmọ̀ gbogbo kò yẹ báyìí nìsí ọ̀nà tí gbogbo ẹ̀ bá wá gbà wá òun láti wá máa yọ ìdájọ́ ń bẹ̀ tó pé ọ̀tọ̀ ní kárẹ́rì ọ̀tọ̀ ní káfa ìdájọ́ yọ nínú ẹ̀rí kò yẹ báyìí nìsí so ọ̀tọ̀ ni pé aya Kùránì ni ọ̀tọ̀ ni pé hadith anabi ni ẹ̀rí nìyẹn ọ̀tọ̀ wá ni pé káfa ìdájọ́ káfa ṣókùn yọ nínú aya Kùránì àti hadith anabi pé ah, pẹ̀lú aya yìí o pẹ̀lú hadith yìí o ìdájọ́ báyìí ni àrèrí gbọ́yé mbẹ́ ìdájọ́ báyìí ni àyà yìí ń gbé wá ìdájọ́ báyìí ni hadith yìí ń gbé wá. naam tẹ́ ẹ bá lè wá mọ̀ wípé gbogbo ìṣesí tánàlì bá ṣe pátá làwọn sọ̀hábà máa ń gbé wá òun lọ́pàá ló fi jẹ́ sí pé wọ́n fún wa nírò nípa ìṣesí bánàbí ṣe máa ń jẹun. sọ wọ́n ń fún wa nìyẹn kí wá sí lẹ́yìn nìkan kò yẹ báyìí lẹ́rí wá fún nínú àwọn nǹkan tẹ́rì wá fún ègé táwọn sọ̀hábà máa ń sọ fún wa nípa títí ànẹ́bì ni pé ànẹ́bì a máa wé láwà ní àbẹ́ẹ̀kọ́ ni kódà wọ́n tún ṣàlàyé fún wa ìròyìn bá ànẹ́bì ṣe máa ń wé láwà ní ẹ̀ àti àwọn àwọ̀ láwà ní tánẹ́bì máa ń wé kọ́lọ̀ láwà ní tánẹ́bì máa ń wé àbẹ́ẹ̀kọ́ ni ẹ dákun ẹ̀rí wà fún láwà ní àbẹ́ wà fún láwà ní ṣe ìbáàdà ní káwé láwà ní báyìí láíláí kìí ṣe ìbáàdà káwá ní a ní àà ìwé láwà ní òsínú súnà nínú àsàlọ́wà kò yé báyìí nìsí nínú àsàlọ́wà kò yé bákan náà nínú àwọn tí àwọn sọ̀hábà tó gbé wá fún wa nínú ìṣesí bá a máa fi ka mẹ́ta jẹun yìí bá ti gbé wá nínú àwọn nǹkan tó gbé ni pé wọ́n yìí pé ànábì láìkì oyin kọ́ máa mú oyin ó ti di súnà ní tèmi àmà mú oyin àbí. nam wọ́n sì ní ànábì sallallahu alaihi wasallam káàní nàbí sallallahu alaihi wasallam ya'kulu dajaja ànábì àmà jẹrán adìyẹ súnà ní kí àmà jẹrán adìyẹ báyìí. <laughs> mr jabata ṣé súnà ní kí àmà jẹrán adìyẹ báyìí torí ẹ̀rí rèé o àbẹ́yẹ̀ òtún wà fún báyìí pé iná ìbí máa ń mú yàn mọ́dà ìyàtọ̀ láàrin ẹ̀dà ni pé ìbádàmọ́ lẹ́rìí ìbátàlọ́wọ́ pé ádà náà kí ń lẹ́rìí ọmọ bá ti ń yọ ní gbogbo ẹ̀ ló lẹ́rìí kò yẹ bá ní ti yìí wallahi lazim ọlọ́run ọbọ̀ padà àti ń bá lọ nìyẹn máa pílè rẹ àwọn nǹkan tọkùnrin sọ fún yín tẹ́sí pé wallahi ọkùnrin yóò mọ ibi tẹ́sí dájú kọ rárá ẹ̀sìn ti dàrú mọ́ lójú wallahi kò tiẹ̀ kò mọ́ ń tẹ́ kò gbé nǹkan sáà ń gbẹ lọ ni nǹkan sáà ń ṣe tàkọ́ boot ó kàn sáà ń gbẹ ó kàn ń gbó lọ ó kàn ń fẹsẹ̀ gbé lọ ni àwọn tó bẹ la. gbogbo àwọn ẹ̀rí tá a mú wáyìí ó ní dẹ̀lílù dẹ̀lílù jawaz dẹ̀lílù pé nǹkan yìí tọ́ kò yẹ bá ní sìn dẹ̀lílù jawaz nígbà ọ̀tọ̀ o èyẹ lè jẹra adìyẹ ọ̀tọ̀ o èyẹ lè mú oyin. ó tọ́ o èèyàn lè wé ní ó tọ́ o èèyàn lè fi ká mẹ́ta jẹun ó tọ́ nìyẹn kìí ṣe wípé jẹ́ súnà gẹ́gẹ́ bó yẹ pé ó tọ́ o èèyàn lè jẹ ráìsì súnà ní kẹ́ jẹ ó tọ́ o èèyàn lè jẹ wà ó tọ́ o lè gun mọ́tò ó o lè àbẹ́ ẹ̀kọ́ ni àwọn ẹ̀rí yìí ní tó ń túmọ̀ sí pé ó tọ́ fún wa láti ṣe bẹ́ẹ̀ kìí ṣe ìbáàdà àrẹ́bì sallallahu alaihi wasallam nínú àwọn ìṣesí tá ń gbé fún wa fún wa táwọn sọ̀hábà gbé wa fún wa ni pé àwọn sọ̀hábà máa ròyìn bá nẹ́bì sallallahu alaihi wasallam ṣe máa ń rẹ́rìn fún wa. níjọ́ kan ọkùnrin tí ọ̀rọ̀ lùyàwó rẹ̀ ní ọ̀sán Ramadan tó dáràn kàfárọ̀ kó gba àwẹ̀ 60 tí ò lè gbà gbogbo àwọn kàfárọ̀ tó yẹ kó ṣe tí ò lágbára rẹ̀ tó fi wá gbé làbínú wá bá ànábì sallallahu alaihi wasallam ìgbà tó gbé dàbínú yìí dé ànábì wá padà wá gbé fún un nítorí àti gé ọ̀rọ̀ sókí. ànábì wá ní kọ́lọ̀ fi sọ́dákọ̀ fáwọn èèyàn wá ní ànábì kóun fi sọ́dákọ̀ ṣé fún ẹlòmíì tó tún tálíkà ju òun lọ ní Mẹ̀dínà yìí tó bá yẹ pé bẹ́ẹ̀ lómi ni òun ò rí ẹnì kankan ní Mẹ̀dínà yìí tó ńlá tálíkà tó òun <laughs> ìtumọ̀ ẹni pé òun náà ló wọ́n yọ sọ́dákọ̀ ara òun náà ló wọ́n tún yọ fún. ebi náà ànábì wá rẹ́rìn فضحك النبي صلى الله عليه وسلم حتى بدت نواجذه anabi wa rẹ́rìn jíde yẹn kọ̀rọ̀ ẹ̀kẹ́ rẹ̀ fi hàn ẹ̀rin súnà nù àbí ó di súnà báyìí ẹ̀rin bẹ́ẹ̀ abi? jẹ́ ẹ̀rin súnà nísìn àfi kẹ́yìn kọ̀rọ̀ ẹ̀kẹ́ tẹ̀pa ni gbogbo àwọn ni nínú àdìsí kọ́ lọ́wọ́ ni nínú àdìsí ẹ̀rí wọn ni a fatabassama rasulullah anabi wa rẹ̀ ẹ̀rín súnà bírú àwọn ìṣẹ̀lẹ̀ báwọn ni pé ẹ̀rín musẹ́ tó bá ti rí ọ̀rọ̀ báyìí ẹ̀rín súnà ni pé ẹ̀rín kàkàkàkà kéyìn kẹrẹ pọ̀ wá sí ìrírí ẹ̀rín òun èyí tí ì ṣe súnà báwọn. àwọn ìlú lóore dè wàhálà ó kọ́dà ó tó rẹ jẹgẹ ọ̀rọ̀ mi àpò èbó ni ọmọ gẹ̀dẹ̀ nú ọsọ wàláì kò dá sẹ́sẹ́ mọ́. كان النبي صلى الله عليه وسلم كان, كان النبي صلى الله عليه وسلم يكره لحم الضب anabi anabi heti kọ́ máa jẹran àlégbà ó ti di súnmọ́ ní sìnkẹ́ yẹn máa jẹran àlégbà àbí ká máa heti ẹran àlégbà ẹ́ anabi heti kọ́ máa jẹran aláǹgbá tí wọ́n jẹ́ wọ́n jẹ́ nílẹ̀ India àmì nílẹ̀ China ẹ́ ṣé àárọ̀ òun ni ká jẹ aláǹgbá kì í àárọ̀ òun bẹ́ẹ̀ yẹn bá ti lè jẹ́ àwọn ẹ̀jẹ̀ ń dé wọ́n bá ti rọ̀ fún ọ bá ti rọ̀ ọgbọ́n fún ọ bí wọn náà bá fi máa jẹ́ ń bì ìjọba ò ní mú ọ sí ẹ bá wọn ja ẹ bá wọn ja ní ti ń jẹ àmọ́ ànábì ànábì hẹ́tì ẹ̀ kò yẹ báyìí nìsín wọ́n láwọn ń yára bí ọmọ fi sàṣẹ jẹ́ fún yín ọmọ fi gún gógó wọn fi gún gógó fún yín naam òun ni gbogbo àwọn nǹkan yìí wọn ànábì sallallahu ó hẹ́tì làálì líle àbí ẹ̀kọ́ ni nítorí àwọn ìyàwó rẹ̀ òfin le làálì lílé nìsín nínú súnà ní pé káwa náà máa hẹ́ẹ̀tì làálì àbí tẹ̀ǹpẹ́rì ní pánábí ẹ̀jẹ̀ àjẹpẹ́ nínú súnà ní pé àwa náà gbọ́dọ̀ máa hẹ́ẹ̀tì làálì gbogbo àwọn nǹkan báwọn yìí ẹ rí ẹ̀rí àdìsí látọ̀dọ̀ àwọn sọ̀hábà pé ànábì ànábì kódà àwọn táwọn sọ̀hábà ń lọ táwọn sọ̀hábà bá ń sẹ́yìn àjò pẹ̀lú ànábì gbogbo bí ibi táwọn yìí bá ti bẹ̀rẹ̀ wọ́n sọ fún wa kókà táwọn ibi débi ààyè yìí ọ bẹ̀rẹ̀ ń bẹ̀ kò lè báyìí nìsín ṣé káwọn náà máa bẹ̀rẹ̀ ń bẹ̀ ibi táwọn ẹ̀yìn bá ti yàtọ̀ wọ́n ní ànábì yàtọ̀ ní báyìí abẹ́ igi táwọn ẹ̀yìn bá ti sinmi wọ́n ní ànábì yàtọ̀ káwọn náà máa sinmi dé àbí. gbogbo òṣìṣẹ́ ànábì pátápátá ni gbogbo wọn ni wọ́n ń kọ́là fún wa kò yẹ báyìí nísìn ẹ wá máa wò ó hadith kan tó wá ń bẹ nínú sahih muslim Allah ta'ala lórí ọ̀rọ̀ oúnjẹ yìí náà hadithu abdullahi ibn mas'ud ni tí n bá gbàgbé àdìsí anas bin malik radiyallahu anhu ó wà nínú sahihu muslim hadis two thousand two thousand and forty four hadis two thousand and forty four nínú sahihu muslim naam anas bin malik radiyallahu anhu ó ní ra'aytu an-nabiyya sallallahu alaihi wasallam muqiyan ya'kulu tamran ya'kulu tamran. ra'aytu an-nabiy sallallahu alaihi wasallam qa'iyan ya'kulu tamran ó ní mo rí ànábì sallallahu alaihi wasallam tó jókòó ìkànnà kí náà ń pè ní ìkànnà òun náà ni kéèyàn jókòó kí ìdí yàn kọ́ máa kan gidi sẹ́yìn àmọ́ kọ́ máa kalẹ̀ nígbà pé yàn bá lòso ṣé bá ní ti yìí olóhùn wá rí ànábì tó jókòó báyẹn tí ń jẹ támúrù èyí sì ti mọ̀ pé oúnjẹ tí wọ́n máa ń jẹ lásìkò ànábì ní támúrù àbẹ́ẹ̀kọ́ ni wọ́n á jẹ támúrù wọ́n á jẹ ákítù kínápẹ̀ ní ákítù òun náà ni wàrà gbígbẹ wọ́n á jẹ zẹ̀bí wọ́n á jẹ ṣẹ̀hìn wọ́n á jẹ inab ó jẹ báyìí nìsín àwọn oúnjẹ tí wọ́n ń jẹ lásìkò ànábì nìyẹn so ànábì ń jẹun eh, Anas bin Malik sọ pé òun rí ànábì sallallahu alaihi wasallam muqiyan tamron adékòtà àwọn àbá ti fẹ́ jẹun báyìí ó ti di torí pé àdábù tọ̀ àmù náà kọ́ yìí ẹ̀rí nǹkan bó ṣe rìpọ́ọ̀tù fún apá nẹ́bí máa ń fi ka mẹ́ta jẹun ó náà ní rìpọ́ọ̀tù fún apá wọn rí ànẹ́bí tó jòkó irú jòkó yìí láti fi jẹun kò yẹ báyìí nísìnyí tí ẹni tó bá ti wá lè pààrọ̀ jòkó òun ó ti ṣe bídíà báwọn torí pé ẹni tó bá ti lè pààrọ̀ ka mẹ́ta ó ti ṣe bídíà tó lọ síbi ẹni tó bá ti wá lè pààrọ̀ jòkó náà tó ń fi ìdílé lẹ̀ tẹ̀kọ́ ti pààrọ̀ jòkó tẹ́lẹ̀ mẹ́ngbà títí mẹ́njòkó jẹun òun náà ṣe bídíà bí nǹkan ń ṣe ọpọlọ yín wàláì eh, ẹ gbádùn sòsè. kí ẹ kàn máa da hadith wa nabi sallallahu alaihi wa sallam rú. naam <coughs> ẹ jẹ́ ká wá wo àwọn ẹ̀rí eléyìí tí ó dà wọ́n lórí irú tí wọ́n sì gbọ́ yé tí wọ́n fi rò wípé ìmáa fi ìka mẹ́ta jẹun kọ́ o tẹ́fìrò pé ìbáàdà ni. àwọn ẹ̀rí tí wọ́n rí lẹ́yìn àwọn ẹ̀rí tí wọ́n rí òun náà ni àwọn ẹ̀rí tí mo fẹ́ kà fún wa yìí. náà àwọn àhàdìsù yìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ wà nínú sọ̀híhù muslim ọ̀pọ̀lọpọ̀ àwọn àhàdìsù yìí ó wà nínú muslim. a máa ó ní hadith wa nabi sallallahu alaihi wa sallam tàbí síwájú ká ṣètò ka hadith kó lè bá kí hadith afẹ́ ka yìí kó lè bá ní ìtumọ̀ dáadáa kó lè bá yé wa. jàbàtà fẹ́ jẹ́ kó yé wípé àwọn ìta ìta ìta ń jẹ òun ni àyáda pé ìta ń jẹ ajẹ ráìsì ni ajẹ wà ni ajẹ ẹsẹ̀mú ni ajẹ àmàlà ni oríṣi túwó oríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́ta ń jẹ àyáda ni. ilé tó bá wù ọ ni ọmọ jẹ́ ń bẹ̀ àyàfi ilé tá a bá rí dẹ̀lú tá a bá rí pé èèwọ̀ ni ẹ má jẹ́rú ran oúnjẹ báyìí ó gbà yóò ó gbà báwọn. ọwọ́ ni àmọ́ kejì ìyá bá ṣe jẹun ìyẹn ni pé ìròyìn bá ṣe jẹun ẹ àwòrán bá ṣe jẹun àyíbáàdà nìyẹn kí nìyẹn o àyíbáàdà ni àwòrán bá ṣe jẹun nítorí kí ni nítorí pé ẹ̀rí wá lórí àwọn àwòrán bá ṣe jẹun yẹn àwọn ẹ̀rí tọ́wá wá lórí ẹ̀rí. نعم وعن كعب وعن كعب بن مالك قال كان رسول الله صلى الله عليه وسلم حديث يعتبر كعب بن مالك أني النبي صلى الله عليه وسلم جن يأكل بثلاثة أصابع يأكل بثلاثة أصابع النبي أما جن قلو كمتا ànábì a máa jẹun pẹ̀lú kíni o pẹ̀lú ka mẹ́ta. wọ̀yẹ́ làákù yádàhà yádàhù kọ́bílà àyàm sáhàhà. ànábì sallallahu alaihi wasallam máa wá lá ọwọ́ rẹ̀ síwájú kó tó ṣe kíni o síwájú kó tó nu ọwọ́ yìí nù tó bá jẹun tán ànábì a máa la ṣé ẹ̀rí pé ní báyìí ẹ̀rí wá pa ànábì a máa jẹun pẹ̀lú kíni o ìka mẹ́ta. <coughs> ẹ̀jẹ̀ sáré digress jẹ́ntẹ́ ní. ní báyìí mo rò pé wọ́n fún yàbàtà ní challenge wọ́n fún nípele níjà níbi rédíò program ṣe àwọn brothers ọ̀hún àwọn kò fọ́ lẹ́nu fún un. lórí ọ̀rọ̀ wípé tó bá jẹ́ sí wípé tó bá jẹ́ wípé ìbáàdà ni ká fi ìka mẹ́ta jẹun ni anabi sallallahu alaihi wasallam nígbàgbé láti sọrú ìka mẹ́ta tàbí jẹun tó pé ìka mẹ́ta kọ́ la ní ìka márùn-ún ló wà níbi ọwọ́ kan ìka márùn-ún bí ọwọ́ kejì kò yẹ báyìí nìsín. ìbáàdà íńtánẹ́ẹ̀tì kọ́wa kọ́wa sáwá sí láyé gan nìyẹn ànábì ó ṣàlàyé irú ìka mẹ́ta wò ló yẹ fi jẹun àbẹ́ ẹ̀kọ́ ni. ìgbà tí ó lo philosophy ní ọkùnrin burúkú yìí tí ó lo philosophy ó ní àwọn sọ̀hábà tí ànábì bá ti ṣàlàyé ìbáàdà fún wọn àwọn ti gbọ́ yé pé látọ̀tún ló yẹ ká ti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ ìbáàdà ni wọ́n ti gbọ́ yé ìbáàdà ò pé wọ́n ti gbọ́ yé àlàyé tàòkìfíyà ni ó gbọ́dọ̀ ní ẹ̀rí ni ó gbọ́dọ̀ kóra ró ó gbọ́dọ̀ ṣe ó kóra ju tí tó fi rẹ́ẹ̀rí pé báyìí ni ó máa ṣe ìbádà wọ́n sọ fún ọdún tó ṣe àti kèfíyà bó ló ṣe ṣe ìran bó ló ṣe ṣe kè ó ní àwọn sàhábà ti gbọ́ yé wípé àtọ̀ tó ń wó ti bẹ̀rẹ̀ kò yẹ bá ní sìn ṣé sọ ní ìtẹ̀mí àwọn àbáṣúnlẹ̀ tí wọ́n ń ka tí àwọn àbáṣúnlẹ̀ àwọn àbáṣúnlẹ̀ lọ́sàlàyé ìka mẹ́ta yìí wa òyìnká tá lò àwọn àbá tó yà lè lo ọ̀rọ̀ àwọn ọlọ́pàá kò rí ẹ̀rí kankan tó sọ fún wa yìí pé tọ́ka àwọn ìka mẹ́tẹ̀ẹ̀ta yẹn o wọ́n lánàá ní jẹun pẹ̀lú ìka mẹ́ta ṣé mẹ́ta yìí ni ẹ̀mẹ́rì wa ṣé mẹ́ta yìí ni ẹ̀mẹ́rì wa ṣé mẹ́ta yìí ni ẹ̀mẹ́rì wa ṣé mẹ́ta ṣé mẹ́ta mẹ́ta yìí ni mẹ́ta eléyìí tí mo nà yìí àrẹ́bí àwọn jẹun pẹ̀lú ìka mẹ́ta kò yíra ní ti ọba ní ee àwọn sábà ti mọ àtọ̀tún ni wọ́n ti kà ẹ wá mọ̀ o ọwọ́ ní àtọ̀tún ni wọ́n ti kà jùmọ̀ pé wọ́n ka ibham ibham ni ẹlẹ́ẹ̀kejì asababa ẹ ẹlẹ́ẹ̀kẹta àlùsọ kọ́lé àlùsọ lélẹ́yìí àlùsọ ìka mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ń sọ pé àtọ̀tún ni wọ́n ti kà ẹ máa wo làákàyè tó dorí kolo tí n bá ṣe báyìí nítòótọ́ ẹ̀ ń pàtó tún ní àrí àmọ́ tí n bá ṣe báyìí ńkọ́ ọ̀tún dà. tẹ́bàfẹ́ ṣé tí n bá ṣe báyìí ní ìgbélátọ̀ tó ni àbí tí n bá ṣe báyìí ẹ̀rí dà ìtẹ́sùmọ̀ yìí pé ọ̀rọ̀ ìbádà ò ní rújú láyéláyé nítorí ní kálẹ̀ bí wàá yanjú nìyẹn. ó wá ń fi làkàyè dá àwọn yẹn láàrún ọ̀rọ̀ àwọn àfáà súnà ló ń kà sọ fún wa wípé ọ̀ lẹ́rìí nǹkan àwọn àfáà súnà sọ ló ń sọ àmọ́ wọ́n fẹ́ máa sọ pé àdìsí oh, àtàná àtàyà Quran sílẹ̀ tìlú àdìsí wo ló sọ fún ọ pé ìka tá a fi jẹun ni al-ibham as-sababa wal-wusta ìka ọba ìka ọmọ ìka ìka ìtọ́ka àtìka àtìka tọ́ga jù wọ́n lọ àtàǹpàkò ìfábẹ́là àtẹ̀yí ló ga jù mẹ́tẹ̀ẹ̀ta àdìsí wo ló sọ fún ọ pé àwọn kan tí yóò fi jẹun nìyẹn kìí bá nìsín tó bá sì jọrọ ìbáàdà ni yọ yanjú dáadáa ànábì yọ yàn tí yọ yanjú ké ọ̀rọ̀ ìyá ọ̀rọ̀ ìbáàdà láàmà jálà ìlà àkìlì fi hà kò sí àǹfààní fún kéèyàn máa kiri akáyè bọ pé ẹ ọ yẹ kẹ ti mọ̀ pé àánú nínú kò yẹ ká ti mọ̀ pé ní Ọlọ́run fi ránẹbì sí wa tó bá yẹ pé ó ṣe é mọ̀ pẹ̀lú làákàyè ni kò nídìí kọlọrun lè ránẹbì pé ọ yẹ kẹ ti mọ̀ pé. ànábì tí kó àwọn èèyàn bí wọ́n ṣe yàgbẹ́ ní ọwọ́ yẹ kẹ́ ti mọ̀ pé àwọn àgbàlagbà nípa àwọn gidigba <laughs> àrẹ́bíọ́sọ ọmọ ìsàlàyé bẹ́ẹ̀ ṣe yàgbẹ́ fún yín ọwọ́ òṣìṣẹ́ wọn lọ́kọ́ ọwọ́ òṣìṣẹ́ sẹ́kọ̀ yẹ kẹ́ ti mọ̀ pé ọ̀tún ni pé òṣìṣẹ́ yẹn gbọ́dọ̀ fi ṣerú nǹkan bá ń gbà tá ń pọ̀ tó ń jẹun sẹ́kọ̀ yẹ kí wọ́n ti mọ̀ pé pé báyìí nìdí tó fi pàdé bí ọmọ sọ fún yín pé irú ọwọ́ báyìí ní fi tábà táwọn táwọn tọ̀hún tó fi wọ́n ṣe yẹ pé arúgbó yẹn gidigba gidigba àrẹ́bí tí wọ́n ń pọ̀ yín bẹ́ẹ̀ ṣe yàgbẹ́ gbogbo nǹkan àrẹ́bí ti ń sàkó ó ní gbogbo nǹkan gbogbo nǹkan ìbádà lọ́kọ yín tó bá yẹ pé ẹ̀nà wà náà ìbádà ni ẹlẹ́ náà kó sínú gbogbo nǹkan kúlù kọ́hún kúlù kọ́hún. <laughs> ẹ kí ló dé àwọn mú kúlù bì kan dáì mú kúlù bì kan náà. àwọn <laughs> ah! ọmọ sànúdé ayẹyẹ bẹ̀rẹ̀ ni. náà ọ̀rọ̀ ìbádà òrùjú bá ń kọ̀dàrú báyẹn. ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì <coughs> eléyìí wà látọ̀rọ̀ Jábìrù ibn Abdillah. أن النبي صلى الله عليه وسلم أمر بلعق الأصابع ó ní anabi sallallahu alaihi wasallam ó pa láṣẹ ká máa la àwọn ìka wa wà sọfhàtì anabi sì pa wá láṣẹ ká máa la abọ́ tá a fi jẹun wa qala innakum la tadruna fi ayyihi albaraka anabi wá ní torí pé ẹ̀ẹ̀ma inú èwo làlùbáríkà wà nù àwọn nǹkan méjèèjì yìí torí ẹ ẹ máa ẹ máa la hadith alátẹ̀kọ́ tí mo kà yẹ muslim ló gbà wá eléyìí tí mo tó kà yìí náà muslim náà ló tún gbà wá kò yẹ báyìí nìsí. màá ti padà sí sọ yìí muslim torí pé ìmọ̀ muslim ṣe níbi lábẹ́ hadith jábìrì tí mo kà yìí ìmọ̀ muslim fún ní báàbù kan báàbù yẹn ó fẹ́ fi sòjóró fáwọn èèyàn àwọn èèyàn ju ẹ̀ pẹ̀lú ògbọ́lọ́hùn. hadith ẹlẹ́kẹta ọwọ́ látọ̀rọ̀ ibn Abbas ọwọ́ látọ̀rọ̀ ibn Abbas bukhari náà gba hadith olè tí mo sọ yìí náà wá o bukhari àti muslim gbà wá hadith olè anabi ní látọ̀rọ̀ ibn abbas ni anna nabiyya sallallahu alaihi wasallam qala idha akala ahadukum tẹ́nì kọ̀ọ̀kan yín bá jẹun tán fala yamsah yadahu kọ́mọ nu ọwọ́ rẹ̀ nù hatta yal'aqaha títí pa tí ó fi rí pòun la aw yul'aqaha àbí tí ó gbé fún yàn kọ́ bá la tí ò bá lè tí ò bá lè la kó gbé fọ́mọ ìyá rẹ̀ kọ́ bá la kò yẹ bá nísìn naam àdìsí eléyìí tí mo kà tí mo ní Ibn Abbas lọ́gbà wáyé nínú àwọn àdìsí tí ó tó tọ́ka sí lílá ọwọ́ nìyẹn wà. eléyìí báyìí wá látọ̀rọ̀ Jabir ibn Abdillah qala nabiyyu sallallahu alaihi wasallam. anabi sallallahu alaihi wasallam sọ wípé inna shaytana yahduru ahadakum inda kulli shay'in min sha'nihi hatta yahdurahu inda ta'amihi ànábì ní ṣetán a máa wá bá yín níbi gbogbo àlámọ̀rí tẹ̀ bá ń ṣe pátá níbi gbogbo gbogbo àwọn nǹkan ìgbésí ayé yín níbi gbogbo àwọn sáàni yín ní ṣetán tí máa ń bá yín bó fẹ́ bá yín kẹ́gbẹ́mẹ̀ ó fẹ́ bá yín ṣe ó fẹ́ bá yín ó fẹ́ yín lọ́wọ́ lórí ẹ̀. hatta wọ́n ní kódà ṣetán a máa wá báyà níbi téèyàn bá ti ń jẹun fàyídà sàkọ̀tọ̀ min ahadikum lukumatun anabi wa ni tí òkèlè kan bá jábọ́ nínú oúnjẹ tẹ́ ń jẹ àbí kóró kan jábọ́ nínú ẹ̀wà àbí nínú ráìsì àbí nínú oúnjẹ tẹ́ ń jẹ ìkankan jábọ́ mẹ́ falyumil ma min adha anabi ni kó mú nǹkan tó jábọ́ ẹ mú ìdọ̀tí tó bá wá yí ẹ yọ kù lára rẹ̀ anabi lẹ́yìn náà kẹ́ jẹ́ wàlá yàda ẹ̀hà lè ṣe bọ́ọ̀n arábìnrin ẹ̀ má fi ilẹ̀ fẹ́sù. fọ́yìnzà fọ́rọ̀wọ̀ arábìnrin wa ní tẹ̀yẹ̀ bá ti wá lè parí oúnjẹ fàlíọ́lẹ̀ arábìnrin kí fàlíọ́lẹ̀ fàlíọ́lẹ̀ fàlíọ́lẹ̀ fàlíọ́lẹ̀ arábìnrin tẹ̀yẹ̀ bá ti wá lè parí oúnjẹ yẹn arábìnrin kẹ́ẹ̀ la ọwọ́ tẹ̀ fi jẹun sórí àní ti yìí. Ànábì ní fa innahu la yadri fi ayyi ta'amihi yakunu al-baraka. Ànábì ní torí pé èèyàn ma Ànábì ní torí pé ẹ̀ ma ibi ibo ni oúnjẹ ibo làlùbáríkà wà nínú oúnjẹ tẹ̀ ń jẹ. Hadithu mi nìyẹn. Naam, àwọn ilé ìbáyìí àti àwọn míì tí ó lè ká tó padà gbéyàwó báyìí ó ní hadith tí àwọn àfa sunna tí wọ́n gbára lé lórí ìjẹ́tọ̀ ká jẹun pẹ̀lú ìka mẹ́ta wa. náà ẹ jẹ́ ká wá lọ sínú sahihu muslim tí mo sọ. sahihu muslim yìí mo ní ó fẹ́ lo báàbù kan láti ṣèjọ́rò fáwọn èèyàn ẹ wá wo nǹkan tí báàbù yẹn sọ. báàbù istihbabi láyàkìl àsọ́bìrì báàbù istihbabi láyàkìl àsọ́bìrì wàlkọ́sà báàbù istihbabi láyàkìl àsọ́bìrì wàlkọ́sà báàbù tí ó wá fún ìjẹ́ ìtàfẹ́ lílá àwọn ọmọ níka àti abọ́ta fi jẹun báàbù tó wá fún wípé ọlọ́wọ́n bá àlékè ọlá fẹ́ ó sì lẹ́sàn tọ́pọ̀ lọ́dọ̀ ọlọ́wọ́n bá ká ọwọ́ ta fi jẹun àti abọ́ta fi jẹun wọ́n ní bákẹ́ náà wà á kìlì lukmati sàkíkọ̀tì báàbù yẹn náà ló tún wá fún pé Kama máa jẹ ntọ́ba jábọ́ nínú oúnjẹ báàdà mọ́sùlẹ́ máa yù sí ibùhà min adha lẹ́yìn tá a bá ti nu ìdọ̀tí tọ́ba wà lára ẹ̀ kú wa karahati mashi al-yadi qabla laqiha àti wípé yìí tá a kọ̀ ní makruhu ni kéèyàn máa kéèyàn nu ọwọ́ síwájú kó tó la báàbù yìí ẹ̀rí pé tá a bá wo báyìí àlìmọ́ muslim àgbọ́yé wọn nínú báàbù yìí ó ní wípé mustahabu ní kéèyàn la ọwọ́ kódà kìí ṣe wájib lọ́dọ̀ wọn kìí ṣe wájib lọ́dọ̀ wọn ìtumọ̀ ni pé ẹni tí ó la ọwọ́ lọ́dọ̀ ti imam muslim kò kí ń ṣe ẹlẹ́ṣẹ̀ kò kí ń ṣe kíni o kò ń ṣe ẹlẹ́ṣẹ̀ ẹni tí ó bá la ọwọ́ àmẹ́ni tó bá la ọwọ́ ńkọ́ òun ṣe kíni yóò ní ládàá ẹni tí ó la abọ́ tọ́jọ́ nǹkan tí ò lábọ́ kìí ṣẹlẹ́ṣẹ̀ àmẹ́ni tó bá jẹun tó bá lábọ́ òun ò ní ládá tó pé mustahabu ni tẹ́ńpẹ́ ìtànpẹ́ ni mustahabu ti di ìbáàdà nìyẹn. náà oúnjẹ tó jábọ́ ìbáàdà ní ká mú jẹ kìí kan sọ ọ̀ràn yẹn ni ó jẹ́ ti ń ta fẹ́ gẹ́gẹ́ bí àgbọ́yé alimam muslim ta'ala. náà ṣe wá rí báyìí mustahabu ni kéèyàn ṣe kéèyàn kéèyàn lá ọwọ́ àmọ́ kìí ṣe ẹ̀rẹ́gẹ́ Imam Muslim kò sọ wípé báàbù sèhbáàbì akli bisalazi asọ́bìẹ̀ bisalasi asọ́bìẹ̀ ìbáàbù Imam Muslim sọ pé báàbù wípé mustahabu ní ká jẹun pẹ̀lú ìka mẹ́ta ó ní mustahabu ní ká lá ọwọ́ ìyàtọ̀ ń bẹ láàrin jíjẹun pẹ̀lú ìka mẹ́ta àti lílá ọwọ́ ó dàrú mọ́ lójú wàláì pẹ̀lú gbọ́nà ọba mú kàn tí àwọn kìíní ilẹ̀ torí pé mo rí pé àsìkò onílé gbà wá ni so inshallah gbogbo ẹ̀ láyẹ̀jú tẹ́sí mọ̀ pé ìyàtọ̀ ń bẹ láàrin jíjẹun pẹ̀lú ìka mẹ́ta àwọn àfọ̀kì ń dàpọ̀ ló fi ẹgbẹ́ gbàtà àfà àti àbáwa muslim ti tí ó sọ̀rọ̀ nísìn ẹ rí pé láàkùl àsọ́bì ni wọ́n sọ ó jẹ́ mustahabu ìdí tó fi jẹ́ pé láàkùl àsọ́bì jẹ́ mustahabu àti ìdájọ́ tó wà ń bẹ̀ tó fi rí bẹ́ẹ̀ á ṣàlàyé ẹ̀ fún wa so òun wá ń gbé sí ìdájọ́ síbí lílò àwọn kan ní pé tó bá yẹ pọ̀rọ̀ Imam Muslim gẹ̀ lọ́fẹ́ lò Imam Muslim gbà yẹ pé kódà ajá pé bẹ́ẹ̀ ọba jẹun pẹ̀lú ka mẹ́ta gan tó bá yẹ pé yẹn lọ́fẹ́ yọ ń bẹ̀ bẹ́ẹ̀ jẹun pẹ̀lú ka mẹ́ta lọ́dọ̀ Imam Muslim kọ̀ sẹ́lọ̀ bẹ́ẹ̀ bá kàn jẹun pẹ̀lú ka mẹ́ta ó ṣe kíni ó ní ládàá ni kéde tí Imam Muslim sọ nìyẹn o yẹn ká sọ pé tí wọ́n fẹ́ sọ nìyẹn so hadith náà mú so òun náà ni hadith tó bá lọ́tọ̀ Ibn Abbas pé qala Rasulullah sallallahu alaihi wasallam nípa náà sallallahu alaihi wasallam sọ pé idha akala ahadukum ta'ama tẹ́nìkọ̀ọ̀kan yín bá fala yamsah yadahu hatta yal'aqaha kọ́gbọ́dọ̀ tí ì la ọwọ́ rẹ̀ kọ́gbọ́dọ̀ tí ì fọ kọ́gbọ́dọ̀ tí ì nu ọwọ́ rẹ̀ tí yóò fi la aw yul'aqaha àbí tó fún yẹn la ṣéra ní ti yìí. naam nínú hadithu mi àwọn aratọ̀ ibn abbas ní apá nabi sallallahu alaihi wasallam idha akala ahadukum min at-ta'ami fala yamsah yadahu hatta yal'aqaha aw yul'aqaha ìkankan náà ni méjèèjì túmọ̀ sí. naam nínú hadithu mi ó ní ra'aytu nabiyya sallallahu alaihi wasallam àdìsí káàbù bùn malik lọ́gbà ara tọ̀dọ̀ bàbá rẹ̀ olóòrí anabi sallallahu alayhi wa sallam yal'aqu asabi'ahu asalasa anabi ńlá ọwọ́ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ìka rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta mina tọ́hám nígbà tí anabi sallallahu alayhi wa sallam jẹun tó jẹun tán ṣé bá nìsín àìlè báyìí òun ni àwọn àhàdí sí imam muslim rahimahullahu ta'ala tó gbára lé àti àdí ìsọ̀bálátọ̀ ọ̀dọ̀ káàbù malik látọ̀dọ̀ bàbá rẹ̀ bákan náà pé káàrà rasulullah sallallahu alaihi wasallam yakul bi salasi asọ́bì wọ̀yẹ́ làákù yadahu qabla yamsahaha ànábì a máa jẹun pẹ̀lú ka mẹ́ta yóò wá lá ọwọ́ rẹ̀ síwájú kó tó di pé yóò nùnú ṣé bá ní ti yìí. sọ ànábì sallallahu alaihi wasallam bákan náà wọ́n ní ànábì anna rasulullah sallallahu alaihi wasallam káàrà yakul bi salasi asọ́bì fa idha faragha la'iqaha ànábì a jẹun pẹ̀lú ka mẹ́ta tó bá jẹun tán yóò wá lá gbogbo àwọn àhàdìsù yìí oúnjẹ kó yàpá anabi sallallahu alaihi wasallam máa ń jẹun pẹ̀lú nǹkan mẹ́ta. náà àdìsí kan tó wá ń bẹ ilé tó lẹ́sí pé ó gbajúmọ̀ dáadáa òun náà ni àdìsí ọmọ tí anabi sallallahu alaihi wasallam tó ń kọ́ ní ẹ̀kọ́ bá ṣe jẹun nínú ilé ẹ̀ nínú ilé anabi sallallahu alaihi wasallam eléyìí ni àdábù ta'am anabi ń kọ́ ọmọ yìí ní ẹ̀kọ́ bá ṣe jẹun anabi sallallahu alaihi wasallam wá sọ fún ọmọ yìí pé kí ni o ya gulam ìyá ọmọ kékeré yìí tó bá fẹ́ jẹun sámìlá ṣe bísímìlá tó bá fẹ́ jẹun ẹ̀rí pé ká ṣe bísímìlá tó bá fẹ́ jẹun ìbáàdà ni àbí kèsì ìbáàdà ìbáàdà ni wakul bi yaminika máa jẹun pẹ̀lú kíni o àrẹ́bí ò sọ pé jẹun pẹ̀lú ka mẹ́ta rẹ ò kí jẹ pẹ̀lú ọwọ́ ọ̀tún làrẹ́bí ní jẹun ìbáàdà ni ká jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún kí ló fà á nítorí pé a rí àwọn ahadith tó yẹ pé wáyé pé anábì ní ẹ máa jẹun pẹ̀lú ọwọ́ ẹ máa jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún yín ẹ sì máa mu pẹ̀lú ọwọ́ ọ̀tún yín fa inna shaytana ya'kulu wa yashrabu bishimalihi torí pé èṣù ní máa ń jẹun ní sì máa mu pẹ̀lú ọwọ́ òsì rẹ̀ ẹ rí pé ìbáàdà ni ká jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún nítorí ló fi jẹ́ wípé ìgbà tí anabi sallallahu sallam tó rí ẹnìkan lásìkò rẹ̀ ti ń jẹun pẹ̀lú ọwọ́ sallallahu sallam wá pa láti pé kúlbí yaminik ẹ̀yọ́ ọkùnrin yìí jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀ ó ní lá àṣẹ̀fúnyẹ̀rù olóhùn ò ní kápá àti ṣe báyìí ànábì sallallahu alaihi wasallam sọ wípé o ò sì ní lágbára bẹ́ẹ̀ mà o ò sì ní lágbára náà wọ́n ní ẹni yìí látọjọ́ yìí kò rí ọwọ́ yìí gbé dẹnu mọ́ ọwọ́ yìí rọ látọjọ́ náà lọ́hùn torí pé kò sí nǹkan kan tó kọ̀ fún láti má jẹun pẹ̀lú ka mẹ́ta ju ìgbéraga kọ́ má jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún ju ìgbéraga lọ sùn látọjọ́ yẹn kò rí ọwọ́ yẹn gbé lọ sẹ́nu mọ́ ó túmọ̀ sí pé ká jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún àyìnbáadà ni òun sì ní amúrù wá lórí ẹ̀ anábì pa wá láṣẹ rẹ̀ àbíkọ̀ pa wá láṣẹ rẹ̀ gbogbo àdíìsì ká jẹun pẹ̀lú ka mẹ́ta ń sìn sẹ́yìn níbi náà ní pa wá láṣẹ ká jẹun pẹ̀lú ka mẹ́ta gbogbo àdíìsì ta kà íńtánẹ́ẹ̀tì ń pa wá láṣẹ ni pé ká lá ọwọ́ òtí yẹn báyìí nìsín anábì ọ̀pá wá láṣẹ ká jẹun pẹ̀lú ka mẹ́ta gbogbo àdíìsì mo ti kà yẹn abẹ́ẹ̀kọ́ ni kò sí amúrù pé ká jẹun pẹ̀lú ka mẹ́ta rárá ìtàn fún wa ní ìró nípa títí jíjẹun pẹ̀lú ká mẹ́ta ni pé wọ́n ní káàní nàbí yìí sallallahu alaihi wasallam yakulu bi talafia sabihi anabi a máa jẹun pẹ̀lú ká mẹ́ta oníró tán fún wa lórí ìka mẹ́ta fífi jẹun. naam anabi tí wọ́n sọ fún mi pé wakul mimma yalik anabi sọ anabi sọ pé máa jẹun níbi eléyìí tó súnmọ́ ọ níbi oúnjẹ máa jẹ síwájú rẹ eléyìí tó súnmọ́ ọ ni kò so anabi kọ́ láwọn ẹ̀kọ́ bá ṣe tí èèyàn bá fẹ́ jẹun ìbáàdà ni ká ṣe tẹ́símíyà àbí bẹ́ẹ̀ kọ́ ni ká ṣe bísímìlá ìbáàdà ni ká jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún ìbáàdà òun náà ní kíni o kí a máa jẹ tiwájú wa kò yẹ bá ní sèyí bákan náà <coughs> ìbáàdà òun náà ni wípé ká lá ọwọ́ tó bá jẹ pé a bá fọwọ́ jẹun àmọ́ tó bá yẹ pé a bá fọwọ́ jẹun kí n tá a bá fi jẹun ká lá sóyè ní sèyí bákan náà abọ́ tá a fi jẹun kálá yẹn náà so eléyìí báyìí o ní àwọn àhàdísì tó wá fún ọ̀rọ̀ oúnjẹ jíjẹ àti nǹkan tó ní ṣe pẹ̀lú ìka mẹ́ta náà lẹ́yìn tá a ti wá rí àwọn àhàdísì yìí sí ìṣẹ́jú mélòó lókù ìṣẹ́jú tó parí so alhamdulillah lẹ́yìn tá a ti wá rí àwọn àhàdísì yìí nǹkan tó wá kù ni pé a wá ṣe dìrọ́sà a wá gbé àwọn àhàdísì yìí yẹ̀wò lẹ́yọ kọ̀ọ̀kan kí ni ìdájọ́ tó wà nínú àwọn àhàdísì yìí ṣé bá ní ti yìí so tó fi jẹ́ sí pé ìfìkà mẹ́ta jẹun kọ́ kò sí nínú ìbáàdà sóra ní sèyí nínú àyájà lọ́wà kí ni dẹ̀lú ìwà lórí ẹ̀ àdìsí láti rí yìí kò ẹ báyìí ní sèyí so kí wá ní ìdájọ́ tá a fẹ́ rí yọ nínú àdìsí náà torí mo sàlàyé fún yín nígbìyẹn wípé ká rí àdìsí fún nǹkan kan kò tí ì sí pé nǹkan yẹn jẹ́ ìjọsìn àwa mọ lẹ́yìn tabari hadith ayé ti wá fa ìdájọ́ yọ nínú hadith yẹn pé pẹ̀lú bí hadith ṣe wáyé o ìdájọ́ ta rí fàyọ̀ ń bẹ̀rẹ̀ léyìí tọ́ba wá báyìí irú ìdájọ́ báyìí ló mú wa tọ́ba wá báyìí irú ìdájọ́ báyìí ló mú wa ó ti bá nìsín insha Allah ta'ala eléyẹn láwa gbé yẹ̀wò pẹ̀lú ẹ̀rí láti ọ̀sẹ̀ tí ń bọ̀ insha Allah ta'ala so nígbà yẹn òun ni àwa láǹfààní láti wá play àwọn ìdájọ́ tí jàbàtà ń fàyọ nínú hadith yìí àti ìdájọ́ tí àwọn àfa sunna tí wọ́n fàyọ nínú àwọn hadith yìí kẹ́lẹ̀ bá àmọ́ wípé wàláhì làvim ọkùnrin yìí kẹ́tẹ̀kẹ́tẹ́ pátápátá gbà ní sọ sébàrìsì àti irọ́ àti tukutu tó ń túkọ̀ àwọn èèyàn irú àwọn hadith yìí oníjàmbá tó mú wa táwọn èèyàn sọ pé ó lẹ́rìí náà ó lẹ́rìí ó fún wa lẹ́rìí pé kéèyàn máa mẹ́ta jẹun so irú àwọn hadith tó fi ń convince àwọn èèyàn òun náà nìkan tí mo ti gbé wáyìí so kí wá làwọn hadith yẹn sọ so inshallah ta'ala so àmọ́ tó bá dọ̀nà tí ń bọ̀ yẹn síwájú ká tó kọ́kọ́ gbé hadith yẹn yẹ̀wò á kọ́kọ́ plé àwọn ọ̀rọ̀ tiẹ̀ ná káyọ̀ kọ́kọ́ mọ ìdájọ́ tó fàyọ nínú hadith yẹn lẹ́yìn náà láyàṣẹ wa fa ìdájọ́ tó tọ́ ká fàyọ lórí ẹ̀ lẹ́yìn ẹ̀ àwọn jákujàku àtàwọn ìtúkùtù tó ń tu ayẹṣẹ wa fèsì lé lórí pẹ̀lú ògo Ọlọ́run ọba yóò wá hàn sí wa kétékété wípé ìfi ọwọ́ mẹ́ta jẹun kò sínú súnà rárá bá nínú àádà lọ́wà nínú àṣà nìyẹn wà ó bá wù ọ́ o lè fi síbi jẹun tó bá wù ọ́ o lè fi igi méjì jẹun ẹ bá wọn chinese ẹ máa fi ń jẹun tó bá nísìn yìí tó bá wù ọ́ o lè fi fọ́ọ̀kì jẹun kò bá nísìn tó bá wù ọ́ o lè mú igi ìtayín kọ́ máa fi kọ́ máa fi mú jẹ owó bá ṣe rọ̀ ọ́ lọ́rùn ni tó bá nísìn yìí tó eléyìí báyìí o làwọn kan ti yá gbéyàwó lọ́sẹ̀ tí ń bọ̀ inshallah subhanaka alhamdulilayi ashhadu an illa ant astaghfiruka wa